ọjọ́ tó tán ni. ó tán ni o. Ah, pé ìwà dàgbà ẹlẹgbẹ mọ. bẹ́ẹ̀ ni òru mọ́ o. tí wọn bá dẹ̀ rí àlejò bá nínú ìlú yìí. mo láti aṣọ báyìí. àbí ká lọ sí ọ̀dọ̀ adífálà ni. ìwà bẹ̀rẹ̀ yá lọ. ọ̀dà ó rí ọ̀rọ̀ inú ìlú yìí gan-an. ó ti sú mi. Ah, wọ́n jò ń sọ pé ká dé ọ̀dọ̀ adífálà. ṣé lóòótọ́ ni pé bàbá ń gbóná. Ah. bàbá ń gbóná kò sí wàhálà kò sí wàhálà. bá a dé bẹ̀. bàbá ti dé ọ̀dọ̀ adífálà gbogbo àṣeéṣe. ó tí ò bá ṣe é ṣe yóò fi rí i lẹ́wọ̀ ṣe wọ́n fìlú ilẹ̀. máa fi rí ilẹ̀ sẹ́. wọ́n fìlú. adifala. adifala. ẹ̀yin ìlú. ẹ̀yin là sí ìwà bọ̀. ẹ̀yin ìlú. ẹ káàbọ̀. ẹ ṣeun. ẹ kú ìyìn ẹ pọ̀ mọ́ ní ìṣe. ẹ ṣeun bàbá adifala. kí ẹ tó débì mo ti rún gbogbo tí ń ṣẹlẹ̀. lórí àwọn tó ń kọ́nù. bẹ́ẹ̀ ni. lórí àwọn àdó lágbúdú kọ́nù. bẹ́ẹ̀ ni. ẹ o ẹ̀yìn ìlú. bàbá adébálà. ó di ṣeéṣe ó di ṣeéṣe ṣùgbọ́n kó tó ṣeéṣe ìbọn náà ti bàbá ẹ wá fi kàlẹ̀ sí náà. yà ṣé ẹ rí bákan ní ọwọ́ tá gba àyìntá gba ọ̀nà gbákẹ́ẹ̀kẹ́ ọjà hmm. ó ní àdífá fún òun nìlà nígbà tí bàbá ń bẹ láàrin àwọn ọ̀tá. Hmm nígbà tí bàbá bẹ̀ láàrin àwọn abẹ́ni lórí nígbà tí bàbá bẹ̀ láàrin àwọn panípaní ọ̀mílà wà ló ń fẹ́ dọ̀mẹ́já hmm. ayé náà ọ̀mílà mọ̀mọ̀mọ̀ dọ̀mẹ́já lórí àwọn nìkan wà ọmọ ẹja náà fojoojúmọ́ páàkiri ó tún ní ọ̀wọ́ tágbà àrùn tágbà ọ̀nà gba kẹ̀kẹ́ wọ́jà hmm. ẹ̀ lómi bí. à ń gbọ́ yín ọ̀rọ̀ adébálà. ọ̀mílà wà ló fẹ́ dọ̀mẹ́yẹ. Hmm. Hmm. ayé ní ọ̀mìlà wọ́n mọ̀mọ́ dọ́mọ ẹyẹ torí àwọn ẹnìkan wà ọmọ ẹyẹ náà fojoojúmọ́ pa á kiri. jẹ̀tẹ́ ẹ̀jẹ̀ gbogbo gbogbo lẹ́sẹ̀ lè jẹ́ bí hmm. àgbọ̀ méjì lẹ́nu hmm. ẹ̀yin lóye oh, oh, ẹ̀yin ìlú. Oh. ṣé ẹ̀yin bí fágbó yé mi ní pé lẹ́yìn àdùn náà ó ń bẹ nínú igbó mọ̀jú. bàbá adékọ́lá kí ló tọ́ ni. Ah inú gbọ́mọ ìwé ní bá ń yẹ mo sì dè lọ́wọ́ dáadáa o ah, hmm, hmm. mo sì sọ o hmm, mo ní mo fi yí lẹ o báyìí ah, sọ mi báwo láti wá sí. ó báyìí láì ẹni mọ̀nà nítọ́ ẹ lọ ìwà alágbára gbọ̀n nílùú yín yóò gbà yín lọ ní ìgbò gbogbo ni a ti wá rí alágbára. a ti pàmò sọ bẹ́ẹ̀ mi ọ̀rọ̀ ah, eh? ìbálòpọ̀ kọ́ ó ní òògùn gidigidi tá a bá dìbò gbogbo gbogbo ìṣòro wa ó ti di kẹ̀kẹ́ náà. ọ̀tún sí lóòótọ́ ni. òótọ́ ni ah. balógun tá a bá dọ́dọ̀ rẹ̀ kíákíá ni wàá ṣe tá a fẹ́. o ti yá náà nu. lọ́yà hmm. ó dáa hmm. ó bá ibà kàn náà àbálífàlà. Ah. ìfà ó gbé yìí o. adé tán ọ̀mílà tọ́yìnsọ́nà látọ́yìnsọ́nà bọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ìkọ́ ẹ̀kọ́ bẹ́lá àti ìkọ́ ẹ̀kọ́ méjì bẹ́ẹ̀. Ah. kí ló tún tó ṣe kọ́ báyìí à

ẹ fi kalẹ̀ fi kalẹ̀ ẹ fi kalẹ̀ pẹ̀lú pẹ̀lú kò à ẹ̀yin ìlú ẹ̀ àwọn ará rẹ̀ ń ah, ah, ṣé ò ṣe. ó bá bàtí náà la ṣe wá o. wọ́n pe níwọ̀n èrè àdó agbára mi lágbára máa yọ pé tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ká tọ̀ wá. àdó agbára ọ̀rọ̀ àdó agbára. wọ́n yẹ kó pé ká lọ wá ẹ tó máa bá wọ igbó lórí wa. igbó lórí wo. mo ní ilé ah! mo pé ìwọ náà ni àníká tọ̀ wá. ada ọ̀tún àṣìpa oh. omi oh. ni wọ́n wọ́n mọ́. bẹ́ẹ̀ padà ẹbí padà sẹ́ni báwọn ẹ ti ń pawódà bàbá kì í ṣe báwọn ẹ má ń ṣe awọgbó ẹ̀yin ẹ máa wọgbó ìyàwó bẹ lákàtà mi tọ́lọ́ bẹ lákàtà mi èmi ni wọgbó ẹ sàn tún wọgbó balógun sànú wa. sànú wa. ilé ilé wa ẹni ẹni ẹlẹsẹ ẹni ẹlẹsẹ wa. àbúkí gba yìí ẹni ẹ má ẹ má ẹ ọ̀tún fẹ̀gbẹ́ náà kò sí ọmọ bá sí ni sóò nìkan ni alágbára nínú ìlú yìí. kíso ni ké kí làwọn ń da ara láàmú fún bàtà wà lẹ́nu mi kọ́. ẹlòmíì wà. ó dáa ó bá rí bàtà tún ni. ojú ogun kọ́. èèyàn ìmọ̀ mhmm. ó bàbá náà bẹ̀rẹ̀ àmọ́ sá ẹ̀yin ò bọ̀kẹ́ ló gbé owó náà torí kò sábà ṣe kinní náà èmi ò lọ alágbára náà ló yí mi ojú ọ̀nì ojú oró àmọ́ obìnrin yìí náà kò sábà ní nǹkan èmi ò lọ. ọmọ kankan jẹ́ ikú ọ̀pá ìwà àtìyàwó ẹ̀dá. eré bẹ́ẹ̀ òní jẹ́ ikú òní pa àpò tó bá jẹ́ bẹ́ẹ̀ yá lọ. àbí ojú oró ń pọ́ ojú oró ló ṣe ń pọ́ ẹ̀yìn ìlú ojú oró àṣẹ òun ṣe ẹ̀yìn ìlú ìkànnì ojú oró ṣe ìkànnì pẹ̀lú àlàyé. ẹ̀yìn ìlú ọmọ ẹ̀mí òkú ṣé ìkànnì pẹ̀lú ọ̀hún ẹ̀yìn ìlú àbí lágídí mọ́ nílẹ̀ dáadáa òótọ́ ni o. Ah, bí wàá nígbà ìbúwá ni wọ́n sọ pé wà. Ah, ẹ wo ẹ yé mi o ọ̀dọ̀ hmm, kíní kí ló kọ ọ̀dọ̀ bàbá tá lọ lẹ́ẹ̀kan. àdìfálà. àdìfálà wọ́n sọ pé inú gbó mọ̀rìwò ló wà pé ká lọ wá ah! ọtí máa wá wọbẹ̀ wá. inú gbó mọ̀rìwò. bẹ́ẹ̀ ni o àbí bóyá sípa kó o sì sọ̀rọ̀ òótọ́ ni o òótọ́ ni òótọ́ ni o kí ló wá dé balógun kọ́ ọmọ ìwé gbé balógun rẹ̀ balógun èwo balógun bẹ́ẹ̀ fẹ́ni pé tó lé adé olówó ó léwa ó léwa gidi ní ọjà ṣé mo rẹ̀ fi ṣe balógun gbà rárá tó bá yá nìṣe á bá wọn àwọn olóyè sọ pé kán yọ ní kán yọ balógun àtọ̀ lómi ìgbẹ́ balógun lè kò ní nǹkan kan. ó dà ó dà ṣòro èmi ni mo sọ pé ká máa bọ̀ wá sí ọ̀dọ̀ yín. òṣèlú ló kọ́ ló bẹ́ẹ̀ ṣe bá wọn kọ́ ló bẹ́ẹ̀ fún ara ìlú yìí ni abẹ́mọ̀ abẹ́mọ̀ ṣùgbọ́n ṣe eré àtiwọ́nú gbókọ́ ló nira ṣùgbọ́n kí n tó wọnú igbó àdéhùn lẹ́bàá ti ṣe tó di wọnú igbó. bàbá kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ káàdì ṣe fún mi. ṣe fún yín. ẹ̀yin lẹ́sọ̀ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ́sọ̀ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni àwọn òyìn lẹ́gbẹ́ni ilé kan fàṣẹ sí lọ́wọ́ ah, àṣẹ ti bù. bàbá sí bẹ́ẹ̀ lẹ́sọ̀ ló fàṣẹ sí nǹkan. àṣẹ ti bù ni ah, àbí kí bàbá yá ẹ bá yí. bàbá ẹ bá wa lọ bàbá yín lọ. Mm, bàbá bàbá àwọn jẹ́ wọ́n ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ kankan ìrìn ìlú wa yìí nínú yìí àwọn gbogbo ìlú wa yìí nínú yìí kíkẹ́ kékeré. báwo ni. ẹ wọ ẹyin ìlú aṣọ kan yín balẹ̀. mo ti mú ọ̀dọ́ wa mo ti mọ ní ìlú. kọ́ni ọba gúnugún lọ́wọ́ àkọ́kọ́ dà. ẹnì kan ò ní jú kọ́ba gúnugún lọ́wọ́ gúnugún kọ́ba gúnugún. jíjí tí mo ní ọba méjì gbọ̀n lọ́wọ́ àkàlà ẹnì kan ò ní jú kọ́ méjì gbọ̀n lọ́wọ́ àkàlà kó pàkàlà jíjí tí mo jí mo bá ṣẹ́kẹ́ṣẹ́ kẹlẹ́ ṣe dídá rẹ̀ ẹnìkan ò ní jí kó bá ṣẹ́kẹ́ṣẹ́ kẹlẹ́ ṣe dídá rẹ̀ kó pe dídá rẹ̀ mo ti jí ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ o ìkàkọ̀ ògbúdọ̀ ṣe mí o mo wáyá kẹgbẹ́ wọn mi tẹ́lẹ̀ ṣàṣẹ lómi o ọ̀dọ̀ lákẹ́yìn mo lọ o mo fẹ́ lọ gba àdó lágúdú pé pé kí ni akáka lọ́sà ọ̀tẹ̀ wọ yọ pẹ́ mọ́lẹ̀ ọ̀tẹ̀ wọ yọ pẹ́ mọ́lẹ̀ òun ló ní wọn babaláwo ọ̀jọ́sílẹ̀ tó lọ fẹ́ lọ bá wọn gbowó náà ẹ̀yin náà papọ̀ mọ́tò ẹ̀ẹ́dẹ́gbá gorí omi ẹ̀yin náà fọ̀jà ọdún pàtó ìjọba ẹ̀ńdà lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbá gorí ọ̀tá ẹni gbogbo tó bá ṣe léde ó ti dọ́mọ ayé léde ìbílẹ̀ ti bá wọn dọ́mọ ayé o ìkàkọ̀ gbúdọ̀ ṣe bí o ìkàkọ̀ gbúdọ̀ ṣe bí o ibi kíní mo wà yìí ìpele kíní mo wà yìí o kí n bá débi ìpele kejì ẹjọ́ túbà kó tù ṣe ẹ má tó já sóbọ ayé ní tamọ́tílé ayé ni tilé tamọ́ ayé ni mo pè mo fẹ́ jẹ́ kẹ́ gbóhùn ẹnu mi o ọ̀nà ìyákẹ́ mo lọ lọ́kàn yìí o gbogbo ọ̀pẹ̀ tí ọ̀bọ ló kọjá pé fà ọ̀pẹ̀ tí ìtàgbẹ́ ló kọjá pé ṣọ̀dàrà ọ̀pẹ̀ yìí kì í kí ló kọjá pa òye mi ẹlẹ́yẹ mo fẹ́ jẹ́ kí ló dé kẹ́ wọ́n gbóhùn ẹnu mi fi ṣàṣẹ o ayé mi ni mo pè lónìí o ògbólógbó ẹlẹ́ni pípọ̀ ojú tán náà ògbólógbó àgùntàn mi ṣàṣàṣà lẹ́sẹ̀ adífáfá sígúnmọ́ làpó tó lójú wo ní níbi tó jọ gidigba kí ibi lálejò ojú mi ò gbúdọ̀ ibi lónìí o ojú mi ojú owó gbúdọ̀ ibi lónìí o gbogbo tí mo bá ṣe kò gbúdọ̀ ń mí o owó tí mo bá ṣe gbúdọ̀ ń mí ẹ ṣeun ọdún ẹ̀ mú lọ yìí ẹjọ́ túbà kó túṣẹ́ sí mi gbogbo ẹ̀jẹ̀ tí wàá sùn yàgàrà yìí hàn ilẹ̀ mi wádòkè wádòkè hàn ẹ̀jẹ̀ orí ẹ̀jẹ̀ kí n ah olódùmọ̀ yẹn bóyá fẹ́ wádòkè bẹ́ẹ̀ ah àbí kò àbí inú ìlú àwádìí lágùdù kọ́ lélẹ̀ mi ilé àwúrò ilé ọ̀dọ̀ ìlú ọ̀dọ̀ ìlú láti láti láti láti dúdú ta ló sọ̀rọ̀ tantalam tantalam ta ló sọ̀rọ̀ tantalam mi ò ní fún ọ láyè láti tú àlọ́ lágùdù tó o bá tẹ̀ ìdá máa sọ di nǹkan di nǹkan. ó jẹ́ dákun ìyá kẹrẹ dẹ́kun ìyá mi ò ìyá kẹrẹ mi ìyá kẹrẹ mi ò ìyá kẹrẹ mi gbogbo ẹlẹ́yẹ gbogbo ẹlẹ́yẹ wọn máa dúbà o ìyá kẹrẹ mi ìyá kẹrẹ dẹ́kun mo fẹ́ gbà mí tọwọ́ tẹsẹ̀ èmi ti dìgbì mí níwọ̀n àtúmọ̀ mo ti dé gúnmi ìlẹ́yà á di mímọ̀ tagbára tagbára wọn ni ìyá kẹrẹ dẹ́kun mo fẹ́ gbà mí tọwọ́ tẹsẹ̀ dẹ́kun mo fẹ́ kó mi èmi ojú owó ni o ojú owó ti dé gbogbo tún àdó lágídí ó yẹ kó dákun kó gbà mí káwọ́ tẹsẹ̀ ẹ̀gbọ́n ẹ nìyí. káì káì ìwọ ìwọ ojú ọ̀rá mi lọ sí ẹ̀ kí ló ń wá àwọn bàbá bàbá rẹ̀ gan ọ̀rọ̀ ẹ̀wò láti wàdó yìí dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ má bí ọmọdé ní ọmọdé ní sẹmí èmi náà èmi náà dán wẹwò lásàmọ ẹ dákun ẹ dákun ẹ dákun. ó dáa ó dáa kò séwu ló séwu ló ń gẹ ló ń ó kọrin ó sì kì mí. bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fílẹ̀ fún mi ìyá kẹrẹ gbòòrò ìyá kẹrẹ gbòòrò ìyá kẹrẹ gbòòrò ìyá gbogbo ẹlẹgẹlẹgẹ gbogbo ẹlẹgẹlẹgẹ àdúrà o ìyá ti ẹgbẹ ìyá kìrẹ ah. ah. dákun ìyá kìrẹ ẹsùn ẹsùn ẹsùn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹsùn o abiyamọ ò ní gbẹ́kọ̀ mẹ́kọ́ má tàtí wẹ́rẹ́ ẹsùn mo kì í rí kẹwàá o ẹsùn abiyamọ gidi ni ẹsùn o ẹsùn a àdólágúdú a àdólágúdú wọ̀ lórí ayé tó wò padà lẹ́tò wa tùbátùṣẹ́ o ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun o ìyá aláṣepọ̀ ẹ ṣeun o.